الحمد لله رب العالمين غافر الذنب وقابل التوب شديد العقاب والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واحذروا نار جهنم بجتنا بأعمال النار لأن الوقاية الأولى من النار الدعاء قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والثاني عباد الله الوقاية من النار باجتناب الأعمال السيئة التي تدخل النار ومن أعمال النار عباد الله الإشراك بالله تعالى قال الله عز وجل إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواء النار نسأل الله تعالى أن يحفظني وإياكم من النار ونسأل الله تعالى يرزقنا أعمال الجنة ويسر لنا دخولها وهو على ذلك قدير أدخل فمولون وضاواه ọlọ́run ta dúpẹ́ fún òun náà lọ́ba gbogbo ayé òun ní tọ́jú gbogbo àgbáńlá ayé ọba yìí ọba tó jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ tẹ́yàn ẹ̀ṣẹ̀ tó lọ́wọ́ bá ò lè ọlọ́run ọba yìí ó tún wá pẹ̀lá rẹ̀ ní ẹni tí máa fi ìyà jẹ ni tẹ́yàn bá túbá ọba yìí ọba aláàánú ni gbogbo orí tọ́lọ̀ sí fẹ́ni kọ̀ọ̀kan wa nínú ìgbàgbọ́ àtẹ̀sìn àtìjọmọlúwàbí kọlọmọjọ bàjẹ́ kọlọmọba aláà kọmọsà ìṣòwò alọ́mọ àlìjánà kọlọmọ ìṣòwò alọ́mọ àná ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráàlẹ̀ àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́ dípé kọsọba tá a sìn Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni ìbádọ́lá ẹ̀yà rúsùn ọlọ́run ìtẹ́kùlá ta'ala ẹnìkọ̀ọ̀kan wa ká lè sàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa ká sì sọ́ra wa ká mọ̀ wọ̀nà ọlọ́run nítorí pé iná ọlọ́run ọba yìí ọlọ́run ọba aláti kọ́ kalẹ̀ fún gbogbo àwọn mùjìrìmùn àwọn ọ̀daràn alkufar olùmọ̀ṣirikún olùmọ̀náfikún wa ashabul kaba'iri minal mu'minin ọlọ́run kọ́ ilé náà kalẹ̀ kọ́mọ jẹ́ ilé ìyà fún gbogbo àwọn ọ̀daràn àwọn ọ̀daràn tí wọ́n lẹ́yìn wọ́n kà Adam nínú àwọn òdodo ọgbàgbọ́ lóòótọ́ àmọ́ sì ta ọwọ́ kà wá òun ẹjá lọ lè máa yí pé alákọ̀ọ́kan tó lè sọ àyàn tẹ́yìn òfin ní wọná òun náà ní kéèyàn máa ṣàdúrà sórí ẹ̀mí rẹ̀ nì yọ́ máa lọ yọ́ máa bọ̀ bọ́bá sísẹ́ àlìjánà lọ yóò tún wù fún máa ṣiṣẹ́ ná kò sígbà tí èèyàn yóò jí láyé tí ẹ̀mí ò ní máa báyàn sọ̀rọ̀ ọlọ́wọ́ bá aláà lọ́ba tí ó wá di ẹ̀mí náà mú ọlọ́ba tí máa ń tọ́ ẹ̀mí sọ́nà ọlọ́ba tí máa ń darí ẹ̀mí tọ́ba fẹ́ wà lìjánà àdúrà lọ́mọ ṣe tọ́ba fẹ́ wọná àdúrà náà ló ti máa ṣe ó ní àkọ́kọ́ nǹkan tẹ́yẹ lè mójú tó tòfin ní wọná nítorí pé ọlọ́wọ́ bá aláà ó ti ń pa wá láṣẹ ìpinnu àwọn àdúrà tó dáa tá a gbọ́dọ̀ máa ṣe òun náà ní ká máa ní rọ̀bánà ìwọ bá wa átina fi dúníyà hasana ilé ayé tá a wà yìí mọ́sàlì ṣe ìgbàgbọ́ ìgbàgbọ́ àti ẹ̀sìn ọlọ́n gbogbo dáadáa tó kù èèní ni kọgbọ́lọ́n gbọ́ kó sì máa sìn òun ni hasan alẹ́ ayé ó bá wá fún ọ lówó tó fún ọ lé ó fún ọ lé ó fún ọ fún ọlọ́mọ gbogbo ẹ̀ dáadáa náà ni ọlọ́ni ẹ máa bẹ̀ mí kí n ṣe dáadáa fún ilé ayé wa fil hasana ẹ wá máa bẹ̀mí kí n tún fún yín dáadáa lọ́rùn dáadáa olówà lọ́rùn jama onáà nìkan lọ́run fi ọ́sà lìjánà tó ọba ti wà lìjánà ọ̀dọ́rùn rẹ̀ ọlọ́run bá ní ẹmà wá bẹ̀mí pé wàkínà wàkínà adábàdà ipé wọ ọlọ́run mọ́sà sọ wa níbi ìyá náà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì téyè fi wọná lọ́rùn òun náà ni kéèyàn máa sọ́ra kú níbi àwọn ìwà tó lè múyàn wọná ọ̀n sàdúrà lóòtọ́ kọ́lọ́mọjọ wọná àmọ́ òṣìṣẹ́ ná oṣù lẹ́dí àti túbá bóòlù àdúrà ló ti wá gbà bẹ́ẹ̀ni tí sàdúrà pé òun fẹ́ jẹun àmọ́ ti pinnu pé òun ò ní gbóúnjẹ kaná òun sì nára ń jẹ àdúrà rò nígbà wọ́n bá tó ń sádọ́ akọ́lọ́mọ́jọ ọwọ́ náà ó sì máa sá fún kíni àwọn ìwà tó lè ṣe kíni tó lè mú ọwọ́ náà níbo ló ti wá rí àwọn nǹkan tí ọ̀dá tí ma mú ìyàndọ̀mọ̀ náà níbo láti rí amakanú al-Qur'an àti sunna nabi wa Muhammad sallallahu alaihi wasallam fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jòkó lásán láì ní ma wá mímọ̀ kéèyàn máa tọ àwọn àfẹ́ sí lọ kéèyàn máa lọ àwọn ni wọ́n ma pèyàn sákèèsí lédà àwọn ìwà tó lè mú ìyàwó náà ọlọ́run ìbádàlá èyàn rúsìn ọlọ́run ọba wa òmìnà àmàlì náà nínú àwọn ìwà tó lè mú ìyàwó náà alákọ̀ọ́kọ́ al-ishraku billah òun náà ní kéyàn tó ní nǹkan míì ti ń sìn lọ́gbà pé ọlọ́run ni tó ní nǹkan mẹ́tọ́ gbàgbọ́ ẹ̀tọ́ sọ́lọ́n tó sì gbàgbọ́ lè ṣe tọ́lọ́ máa ń ṣe ọlọ́wọ́n bá ti làmọ́lẹ̀ pé innahu man yushrik billah ọlọ́run gbogbo ẹni tó bá ní orogún papọ̀ mímí ọlọ́run ó tún ní nǹkan míì yàtọ̀ sí mi ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run bá ní òun ti ṣe àlìjánà léèwọ̀ fún wa gbogbo èèyàn oní oní gbogbo àwọn tá ń ṣe ọdún ìbílẹ̀ tá ń ṣe àwọn òrìṣà ìbílẹ̀ kálẹ̀ túbá lọ́dọ̀ ọlọ́run kọjú tó lọ ọba yín tó dá yín tó sọ kọ̀rán kalẹ̀ onítẹ́bá ti kú iná lòun kọ kalẹ̀ fún yín bẹ̀ nafs oníkẹyìn ọpá àyàn ọlọ́mọdé abọ́sọ́wọ́ àwọn àtàwọn ọmọ ọlọ́mọdé asẹ́rìn bá a ṣe lọ bí sẹ́tà lọ́dá mọ́ àwọn kan náà jáde nílé èèyàn ni wọ́n wákàkì tí wọ́n bá sì ti mú mọ́kànnà kan wọ́n pa síbẹ̀ wọ́n sì yọ tí wọ́n yọ lára ẹ̀ ẹni pààyàn gbogbo ẹ̀dá bá ti gbẹ̀mí tọwọ́ náà ọlọ́wọ́n bá ní wa man yaqtul ma pa ni wọ́n pè bẹ́ẹ̀ khalidan fiha yọ pẹ́ ń bẹ̀ tó bá wọ ọlọ́run wa ghadiba Allahu alayhi torí pọ́lọ́run ti bínú sí wa la'anahu ọlọ́run bá ti ṣépele wa adda lahu adaban azima ọlọ́run sì ti pèsè ìyà tó tóbi kalẹ̀ fún ẹni pààyàn bóyá pààyàn torí owó àbọ́ pààyàn tọba ti wá mójútó fálákì àti nurse ní wọ́n bá rán òní wá yọ kọ̀ jálẹ̀ fóun ní wá torí yọ parẹ́ tó bá dọ́dọ̀ rẹ̀ yọ parẹ́ pẹ̀lú falaki àti nas àsàsìbú ọlọ́run níjọ dọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa abilu ọlọ́run níjọ ama ẹlẹ́kẹta azina òun náà ni kéèyàn ọmọ sàgbèrè kéèyàn máa ṣẹ̀ṣìná alábìnrin tí ó sí igi láàrin ọmọ ọba aláṣepọ̀ arákùnrin tí ó sí igi láàrin kẹmọ aláṣepọ̀ ní kọ̀rọ̀ ni wọ́n pè ní human friend wọ́n ní woman friend wọn ni wọ́n ní man friend wọn ni boyfriend girlfriend àwọn tí ó ti marry ká máa bára wọn ṣepọ̀ láyé tí marry wọ́n ní àwọn sọ̀rẹ̀ dating gbogbo ẹni tí ń bá ń ṣe fornication adultery tó bá ti jáde ilé ayé nílé ewu ọ̀nà lọ ọlọ́mọsá sọ ẹni kọ̀ọ̀kan ọlọ́mọba Allah subhanahu wa ta'ala nígbà tí ń ròyìn àwọn ẹni rí ọlọ́mọba ni wala yazinun kò sẹ́ni rí kan tẹ́ bá ń di zina ومن يفعل ذلك àlìdálíkà ẹni bá ń ṣe kìí sẹni rí yẹ́lẹ̀kọ́ àsáàmà yọ́ pàdé ìyà yóò àfúláwùlà àzáàbò yọ́ mọ̀lẹ̀kìyàmà àdìpìlẹ̀ ìyà láfún lọ́rùn ní ọlẹ̀kìyàmà wọ́n yà kọlùd fíhì mọ̀hánà òun náà pẹ́ dàsìkò tó bá wù ọlọ́run ọba lẹ́ni tá yẹ pẹ́rẹ́ nínú náà ọlọ́run sọ̀rọ̀ bí ìsìn sọ ní máyà wa mọ́jọ́ tún dàrú mọ́ mọ́jọ́ tún dàrú mọ́ torí èmi kí n bọ́ sọ̀rọ̀ ń sìn alùkùránì òun náà ní bọ́ sọ̀rọ̀ wọ́n jọ tún dàrú mọ́ o ẹ̀yìn ayé ń serú ẹ wọ́n bá wọn ṣe o ẹ̀ kí ni wọ́n bẹ̀m̀bẹ̀ nìkan bẹ̀m̀bẹ̀ o Allah ni sọ̀rọ̀ Allah ni owó yẹpẹrẹ lọ́rùn òmìnà àmàlì náà inú àwọn wà tí mú yẹn wọ́n òkúkòlù wàlìdì òun náà ni kíyàn ọmọ pàyà àti bàbá rẹ̀ lẹ́kún kíyàn ọmọ sọ̀rọ̀ tí ó gbomi lójú bàbá àti ìyá kíyà yẹn ó doríkodò kó sì bú ẹkún ipe èmi ló ṣe bá fún èmi tí mo bí ọ tó tó ń bá kú lérí ẹ̀ yóò wọ náà lọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹbí gbèrè mímbàrí Ànábì wa ní àmín àmín àmín ọlọ́gbàábẹ̀ ọlọ́gbàábẹ̀ ọlọ́gbàábẹ̀ àwọn sàábà wá ní ìrà Ànábì ah, ọlọ́gbà ta ní ń sàdúà tó ń sàmì sí torí àmì ni pé alámọ̀sítẹ́jì ọlọ́gbà ta ní ń sàdúà tó ń sàmì sí ó ní jìbìrì ìlú ni ọ̀sán kan mẹ́ta òun wá sí àmì ẹlẹ́ẹ̀kẹta ó ní wọ́n mọ̀ ní àdìrákà àbàwáyé ẹni bá bàbá bá àtìyá ẹ̀ láyé tí ò kún kékeré ìtumẹ̀ ni pé bàbá rẹ̀ àtìyá rẹ̀ dàgbà sí lọ́wọ́ àwọn ahadahùnmá àbọ̀kan nínú àwọn méjèèjì fàlámùyàbúrúhùnmá kọ̀ wá ṣe dáadáa sí wọn páà aburú ní ṣe fún wọn fàmáta ọwá kú lérí ẹ̀ fàdákàlà náírà yọ́wà dọ̀mọ̀ náà pẹ̀lú ẹ̀ fàbàdàwùlá ọlọ́run gbé jìnà sí kẹrẹ kò ní wà jẹ́nà ìpè tí dìbìrìlù sọ pé ọlọ́run bá ní kó wọ́n sẹ́yìn ẹ̀ dìbìrìlù ló sépè ọlọ́run ló pa aláṣẹ kó sépè anẹ́bùwà muhammad lọ́sàmí ọba gbogbo ọba ọpàṣẹ ọba àwọn màláíkà ọsàdúà eléré gbogbo àwọn anẹ́bí ọlọ́run sàmí ẹbá lọ́lọ́mí ti ń ṣe káàkiri tí ń sin mọ́ra wọn jákùjákù káàkiri èpè bàbá àti ẹni o wọ́n ti ṣépele gbogbo kọ́tàkọ́tàkọ́tà ní ṣe yẹn ẹbá wọ́tà rẹ̀ ẹ̀rí wọ́n ti ṣépele ìbádọ́lá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé afẹsẹ̀ kọ́ lọ́dọ̀ àwọn òbí wa o mọ́jà fa wọn kọ́ ọlọ́gbàrọ̀ ọlọ́ mọ́jà fara kọ́ mọ́jà fi ibì kankan kọ́ lára wọn gbogbo àwọn tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbà

kéèyàn wọ́n máa pa irọ́ wípé ìkan báyìí bó ṣe rí nìyẹn kọ́nà gbọ́n yóò tọ́bọ̀ lọ́n búra lérí ẹ̀ ó sì mọ̀ pé ọlọ́run sí kíni lòun pa ṣàhádẹ́tù sóòrò òun náà ni kí tání kíyàn wá jẹ́rìí sọ́rọ̀ kíyàn wá ní lágbájá ẹlólè ní àbí mo jẹ́rìí pé ó lè ní ó sì mà nínú ẹ̀mí ẹ̀ kò sí bí ó ṣe ní wọná lọ kò sí bí ó ṣe ní wọná ẹgbẹ́já yìí wọ́n ló nílẹ̀ bàbá wa àti bàbá rẹ̀ ni wọ́n jọ rà á ojógún ẹni ó sì máa pé tó ń sọ yẹn irọ́ ni dánkù ní ṣàhádà tó zòrò yẹn wọ́n wá gbalẹ̀ náà lọ́wọ́ ẹni tó nílẹ̀ nítorí bí wọ́n jẹ́rìí anábì ní sallallahu alaihi wasallam anábì ní ọlọ́wọ́ bá sọ pé fàjítẹ́nìbò rígísà mínàlẹ̀ àwòtáni ẹjìnà sí ìbọ̀rìsà ìdọ̀tí ní ìbọ̀rìsà ìdọ̀tí ó náà ní kí wọ́n máa mú ṣe ẹ̀sìn àbáláyé ẹjìnà sí wọ́jítẹ́nìbò kọ́ọ̀lá zoro ọlọ́ni ẹjìnà sí ọ̀rọ̀ irọ́ kí yọ pa irọ́ àwọn yẹn pa irọ́ yóò sì gbé bọ́ lọ́rùn yóò sì ṣe déédéé rẹ̀ kò sẹ́nìkan tó lè bọ́ ọbọ̀ lẹ́yìn ọlọ́ lẹ́yìn aláàdùkà ọlọ́run wá fi ìmọ̀ dáadáa parọ́ mọ̀yàn ọlọ́run wá fi sẹ́gbẹ̀ ìbọ̀rìṣà ó fi sẹ́gbẹ̀ ara wọn aláwọ̀ nàbí okùn bí akẹ́bàlẹ̀ kàbáyé anẹ́bì ń sọ̀rọ̀ ọjọ́ kan anẹ́bì rọgbọ̀kú anẹ́bì yẹn jí ń sọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ni ìmá jẹ́rìí èké ìmá sọ̀rọ̀ èké irọ́ tí ó sojú ẹ kò sì dúró lérí ẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n nígbà tánàbí fẹ́ sọ̀rọ̀ ìmọ̀ jẹ́rìí èké yìí ànábì rọ̀gbà kú tẹ́lẹ̀ ni ànábì wájú kúlẹ̀ ọwọ́ akórí ẹlẹ́mẹ̀ta àwọn wọn fi dákẹ́ dákẹ́ ànábì aláwọ̀ kan olùsọ rẹ̀ ẹni tí bọ̀dẹ̀ sàyí mo nílọ jama ńlọnu náà bá ti da olójú mọ́sọ̀ pé bẹ́ẹ̀ lórí torí tó bá ti sọ bẹ́ẹ̀ tó bá jáde láyé òun lè wọ̀n náà lọ kọlọ̀bọ̀ sí wà ló bá nájàmá ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ akílùmáàlì yẹtí kíyàn máa jẹ owó ọmọ òrukàn bàbá rẹ̀ property lẹ́ lọ́wọ́ ọwá náwó wọn ẹlòmíràn náwó tán yóò tún léyàwó àtàwọn ọmọ jáde àwọn yẹn ń sẹ́kà lé lédè àbí wọ́n dáwọ́ ọmọ òrukàn sí ọlọ́wọ́ pé kọmọ àwọn tọ́jú ọmọ òrukàn àbọ́gbówó ọmọ òrukàn wípé àwọn ọmọ tí ò ní bàbá àwọn tọ́jú wọn o àmójútó wọn o ẹlọ́pọ̀lọpọ̀ alòmí wọn máa bá inú mọ́tò òun pé dákun àwọn sẹ́tàn ṣe ní ó nígbàmí masalasi nígbàmí lẹ́rí fóònù whatsapp ìwọ́sá ti náwó ti ẹ̀wọ́ fún wọn kó fi kọ́ wọn lọ́rùn ẹni bá ná owó ọmọ òrukàn tí jáde láyé kò sí bí ò sí ní wọná ọlọ́run ọlọ́wọ́n bá ní innal ladhina ya'kuluna amwalal yatama zulma ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn nítàbòsí innama ya'kuluna fi butunihim nara ọlọ́wọ́n bá ní oúnjẹ kí wọ́n jẹ síkùn wọn o iná ni wọ́n jẹ síkùn wọn náà sàáyìnrì lórúkọ ọ̀nà tí wọ́n wọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ owó ọmọ òrukàn wọ́n bẹ́ẹ̀ ti kú kò sí láyé má kí wọ́n wá kú jama kọ́ ọmọ wa náwó ikú bàbá wọn tí ó kú púpù ìyá wọn kẹ́ ti kú ọlọ́wọ́n bá tí ó sẹ̀sán òkú kọlọmọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wá nígbà aburú tààtà sílẹ̀ yìí kọlọ̀n kó sì wá lórí rẹ̀ fastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah min amali an-nar kitmanul ilm nínú àwọn ìwà tí máa múyàn wọná òun náà ni kí wọ́n béèrè béèrè ẹ̀sìn lọ́wọ́ ọ̀yàn kíyàn wá fíìmà náà pa mọ́kọ́ máa sọ fáwọn èèyàn nítorí ayé àbí nítorí ebú àbí nítorí pé àwọn èèyàn máa sọ̀rọ̀ ẹ̀ láìdá ìmọ̀ ẹ̀sìn kíyàn fi pamọ́ kíyàn má sọ mi tó ti kíyàn sí kíni kíyàn sọ nítorí ìbẹ̀rù àbí nítorí ikú àbí nítorí káwọn èèyàn ká má bàa máa bú anábì ni mọ̀sún ilà àní ilmi fakatama ẹni wọ́n bá bí nípa ìmọ̀ ẹ̀sìn kan tó wá pípa mọ́ pé à ẹ̀mẹ́jẹ̀ aṣọ ọ̀ tàbá ní aṣọ ń sìn àwọn èèyàn nífẹ́ràn yàmá o alìjáma olóhù yọ́mọ̀ lè kìyàmá bí ìlìjámi mìnàrí ọlọ́wọ́n bá alá yọ́ da iná sí lẹ́nu ẹnu tó ni gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n bá dákẹ́ lérí irọ́ tí wọ́n dákẹ́ lérí ànù whoever tí má ti ń sọ̀sọ́kúsọ̀ whoever tí má ti ń bẹ̀sùn jẹ́ ẹgbẹ́ ọ̀dákẹ́ lérí ẹ̀ tẹ́ bá dákẹ́ ẹ̀yin tẹ́ dákẹ́ yẹn tẹ́sì nímà tẹ́sọ ayé sínú òkùnkùn ẹwọ̀ náà lọ Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kufran al-ashiri nínú àwọn kan tí ma mú ìyàwó náà kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀ òun náà ní kí ọkọ ṣe dáadáa sí ìyàwó kó ṣe dáadáa kó ṣe dáadáa sí kọ́ fún kọ́ bún pé kó máa ta lọ́rẹ kó wá díjọ́ kan kọkàn yẹn kó máa wá lágbára kóbìnrin yẹn wá sọ fún pé kò sí dáadáa kan lára tiẹ̀ rí ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu yẹn tí ọba tó bá yọ wọ̀ náà lọ anabi muhammad sallam ó jẹ́ òkójọ́ kan anabi ni yáa máa ṣẹlẹ̀ nìsa anabi ni gbogbo ẹ̀yin obìnrin tasaddaqna ẹ máa ṣe ṣàrà wa akthirna istikfara ẹ jí istikfara ìtọrọ àforíjì ọ̀pọ̀ o fa inni ra'aytukunna akthara ahli an-nar nígbà ni wọ́n fi náà mí àwọn tó pọ̀ jù nínú náà ẹ̀yin obìnrin ni fàkọ́lá ti mọ́ra àtúnmìn hàn alábìnrin kan wá sọ̀rọ̀ ó ní òjíṣẹ́ ọlọ́wọ̀n máa lẹ́nà ya Rasulullah ya akẹfẹ́rọ ahìlì náà tí ló dé tọ́jọ́pá wo obìnrin lápọ̀ nú náà jùlọ alábìnrin tó gbé yín nínú náà ibi mo yín pọ̀ jù nínú náà onífìkùsírin na láàna ẹ̀ máa ń ṣépè púpọ̀ lẹ́yìn náà wàtàkì fúrù nà àṣírà ẹ̀ máa ń ṣe àìmórí sọ́kọ yìí àdámọ́ obìnrin ni ìjọ ti máa ń dùn ẹ̀ máa gbádùn rẹ̀ ìjọ tó bá kan yóò yíwà padà èyí tó bá wá bẹ̀rù ọlọ́run yóò mọ̀ wá ṣe dáadáa obìnrin tí máa ń ṣépè wọ́n ni yóò wọ̀nà ọlọ́run ìpè ọ̀dá wọ́n ni yóò gbà kò ní àdúrà ọ̀dá alára jẹ́ pẹ̀lọ gbogbo táwọn ọkọ̀ ọba ṣe fún wa ẹ má jẹ́ a máa sọ pé kí ló sí láyé tiẹ̀ sí ń tẹ́gbẹ̀rẹ̀ ń ṣe ní síkíní iná lọ wá ṣe yìí kí lọ́kọ̀ kí lọ́ra kí lọ́kọ̀ kàlẹ́ǹsì àbí kọ́ máa sọ pé ó sì ẹ̀sùn rẹ̀ kan fún rí nígbàtí jàbádé wípé sọ́ntọ́ra sọ́ntọ́ra mo sọ́ntọ́ ṣe láti jọ ó sì mọ̀ pé ó sì mẹ́wàá ọwá gbàgbé ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́run bá ṣe fún nípasẹ̀ ọkọ rẹ̀ wọ́n ní tí ọba túbá yọ̀ wọná lọ́run ó tó wà ní jẹ́nà ò bóra ẹ̀já ní kóbìnrin ọmọ wọ jàlìbáàbù obìnrin tí ó bá ti wọ jàlìbáàbù ìrìn ìrìn òhò ní Islam èyí kí ìyàtọ̀ bá òkọwọ́ tó bá ti wọ jàlìbáàbù lè orin òhò ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábí ní sinfani min alina anábí ní àwọn ìjọ méjì kan bẹ ọmọ náà ni wọn lámàrà huma wọn ń bọ̀ wá nígbẹ̀yìn ayé àmìmì ò tí rí wọn báyìí lámàrà huma èmi ò rí wọn wọn ò sí nígbà mi kọ́ mú ma àwọn sèyá àwọn àjọ kan ni eh, àwọn ọ̀dọ́ eh, àwọn bá lé ilé ẹgbà wà lọ́wọ́ wọn ẹgbà káàdínábìlì bákà yọ́dá ẹgẹ́ bí irú màálù ẹgbà tó nípa yẹ́dù nípa nàbí anas wọ́n máa fi lu àwọn aláìṣẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ máa dá wọn lọ́kadà tẹ́ máa dá wọn dúró iṣẹ́ burúkú ni ọ kò mú ẹgbà lọ́wọ́ kọ́ máa nàbà lélẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ lásìkò ẹ̀rùn lásìkò òjò kọ́ wa mú ẹgbà lọ́wọ́ kọ́ máa nà kọ́ máa gbowó ogun lọ́wọ́ ẹ̀ tọ́lẹ̀ wáṣẹ́ mi o ẹ̀dẹ́ bá sì gbèsè yẹn fún wọn ẹ̀lẹ́ wá sẹ́mi fún wọn anẹ́bí ní ẹni kejì wọ́n ni sáàrùn anẹ́bí láwọn obìnrin ni wọ́n àwọn náà wọ̀ náà káàsì yàtùn àwọn wọ́sọ àárì yàtùn bí aláìwọ́sọ wọ́n wọ́sọ àárì yàtùn òhò náà wọ́n sì tún wà wọ́n sì wọ́sọ anẹ́bí ò pé wọ́n bọ́ra alẹ́ pátápátá anẹ́bí ni wọ́n wọ́sọ káàsì yàt àmọ́ àárì yàt bígbà tí wọ́n wà òhò náà wọ́n bá ti transparency òhò lọ́wà

ọlọ́run ní ẹ gbọ́dọ̀ mọ́ ẹ gbọ́dọ̀ jáde láì wọ jẹ̀lìbáàbù gbogbo ẹ̀yin obìnrin mùmínì àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ní rówó sọ òun náà àwọn tá a wúyẹ bá rí irun tí wọ́n ṣẹṣẹ́ rí káàṣì ní mọ́tìlì bọ́ọ̀tìlì àhà kọ́dà wọn ní gbòòrùn rẹ̀ níbo náà lọ jama inú náà ni wọ́n bá wá dúnádàsùkò tó wọ ọlọ́run tí wọ́n bá ṣẹ́ bọ́ ọlọ́run sọ wá yọ wọn nítorí aṣọ ọwà wọ̀ná wọn lọ wọ̀ná kí láwọn títọ̀ wá ń jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n ń bọ́ sọ̀rọ̀ tó ní ìjàlùbá bù nira fún ọ láti wọ̀ obìnrin míì kan fẹ́ wọ̀ ọkọ rẹ̀ ní ọmọ discourage pé má dàn kan bolẹ̀ mí o ìjáàbù tó ni yàtọ̀ láàrín méjèèjì jama ọlọ́run ní ó ní yìí ní alẹ́ ìnàmí jẹ́lẹ̀ àbíbí ọlọ́run ní ẹmọ́ owó jẹ̀lẹ̀ bá fún aṣẹ́ látọ̀dọ̀ Allah gbogbo àwọn tó ti ń wọ ọkọ́lọ́ mọ́jì wọ́n bọ́ lẹ́ o gbogbo àwọn tó ti mọ̀ wọ́kọ́lọ́ ń jẹ́ ọlọ́run fún wọn kò sí half jẹ̀lẹ̀ bá wo fúlù ní o bí ká wọ dídajì ká wá yọ léèsì sísàlẹ̀ àti skẹ́ẹ̀tì jẹ̀lẹ̀ bá kan ọkàn sí <laughs> sọ mo ti sọ fún yẹn ọlọ́run mọ́sá ti rọ̀ wọ́n lọ́rùn ọlágbára ọlọ́run ọba wa níparí ọ̀rọ̀ mi gbogbo ẹni tí ń lọ́rùn láti òkèrún lásìkò yóò wọ ẹnẹ́kó tó wà dìtẹ́nà ẹ̀yìn àǹkómọ ni ẹ̀yìn bá ń ṣe ìyàwó ni ẹ̀yìn àwọn kíláàsì àǹkómọ lẹ́kọ̀ọ́ ni à ń ṣe kọ́nfúrẹ́nsì ni kọ́nfúrẹ́ kí náà ń wè báyẹn ah, ọlọ́run bá ṣokò sírun kí ló dé wá fi iṣẹ́ tí ń fi sásìkò tọ́lọ́run ẹ̀ẹ̀mọ́tẹ́ ń ṣe ni ẹ̀ẹ̀mọ́tẹ́ gbè nírun ni wọ́n wà lójú ogun ogun ogun tí wọ́n ń jagun ẹ̀sìn kí ni wọ́n ṣe mẹ́ lógun ẹ̀sìn ìbádà gbọ́nyà rí ogun fárẹ́sì àbí kẹsì fárẹ́sì ọ̀rọ̀ ìyàní ká jagun tó gúnbá sílé ogun ẹ̀sìn wọ́n wà ogun ọlọ́run nípa ìdá kún tàfí ìfà àkọ́mtà láhùn mùsọ̀lá ọlọ́run bá ogun lẹ́wà ẹwọ òkè ohun àsìkòrún tó àsìkòrún tó nǹkan kiri ogun ò dírun lọ́wọ́ ṣe kọ́nfẹ́rẹ́nsì àbí à ń ṣe àjòkúlẹ̀ aláǹsẹ̀ kankan àti mítìn òun náà wà dírun lọ́wọ́ wọ́n tẹ́fà àyọ̀dún yìí ní tí wọ́n pè ní Islam ni nígbà ogun ti dírun lọ́wọ́ ní jama kò sí tó lè dírun lọ́wọ́ ma ìtẹ́fẹ́ sí tó bá ti bẹ́sìn ẹ̀fẹ́ sásìkò tó bá sí kíni ẹ̀yìn tó bá yàtọ̀ sásìkò òun tẹ́ bá ti ń ṣe lọ tẹ́lẹ̀ pásìkò òun tó ẹ̀dàdó ẹ̀kẹ́rùn tẹ́ padà síbẹ̀ eléyìí ni wọ́n pè lágbóyẹ̀sìn wa kọ́lọ́mọ́jọ́ dàrú mọ́ wa lọ́wọ́ mọ́ ọlọ́ni fàwọ́ìlú ní musallin ọlọ́run bá ní àwọn akẹ́rùn kan àyè kan bẹ nínú ná ibẹ̀ lákò wọn sí o akẹ́rùn sí ni wọ́n alladhina hum an salatin sahun ọlọ́run bá ní àwọn akẹ́rùn tí ń sọ ọlọ́run tètè sọ káwọn yóò tún sọ̀rọ̀ gbé ọlọ́run tètè ó tètè sọ tí wọ́n torí ẹ̀wọ́ ná àwọn tí wọ́n máa ń jẹ́ ọ̀run pọ̀ ní ń sọ o ọlọ́run ẹni tí ń jẹ́ ọ̀run pọ̀ wọ̀ ná ẹni jẹ́ wọ́n wọ́n máa béèrè pé máa ń sàlákà kan fi sákọ̀rẹ̀ kí ló wá gbẹ̀yìn dénú náà sákọ̀rẹ̀ báyìí ah èyí èyàn lálá èyí èyàn lálá tẹ lówó lọ́wọ́ tẹ sáyé tálọ̀ ń kẹyìn kí ló wá mú yín wọná kọlù wọ́n pariwo yè lámúnákùn minal musallin ayé kírun rárá rí àwọn kan jó kọ mùsùlùmí ní ayé kírun ẹni tí ò gold gold àti silver kíyàn máa fi ṣe cup àbí spoon àbí plate nǹkan tá àwa ní dáàbò wọ̀lẹ̀ sí dọ̀ kọlọ́jà kọlọ́ lè ra plate àti cup kọ́ ajé pure gold ní òun fowó mumi òun fowó jẹun inna lillahi wa inna ilaihi raji'un ànábì muhammad sallallahu alaihi wasallam ànábì ní gbogbo ẹ̀nà bá dáwò yóò wọ ẹ̀nà kó tó wà dágbére fún islam èmi ti wà nínú islam tẹ́lẹ̀ èmi ò ṣe islam ma nígbà tó fi lóhùn islam ma yẹn gbogbo èyí tó ti ṣe sẹ́yìn nínú islam ààwẹ̀ Saka, ájì iṣẹ́ rẹ̀ ìtọ́jú òbí tọ́jú àdúgbò bòyàn lómi bòyàn lásọ bòyàn bàtà gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ṣe sẹ́yìn yẹn wọ́n ti parẹ́ kò sàǹfààní ma èyí tó wá tún ṣe lẹ́yìn ìgbà tó ti lóhùn jáde kún islam yẹn láwọn sẹ́ẹ̀rẹ̀ eh, wọ́n ti parẹ́ ọlọ́wọ́ba aláà ó ní wọ́n máa ń yẹ̀dẹ̀ tẹ́dìdì minkum an dini ẹni bá kúrò nínú islam tó lọ́wọ́ sí islam ma fayamut ó sì kú lérí ẹ̀bẹ́ ọwọ́ káfir wọ́wọ́ káfir ọlọ́wọ́ba ní kẹfẹ́rí ni ó fàwúlà ika habitat a'maluhum fi dunya wal akhirah ọlọ́wọ́ba ní gbogbo sẹ́ẹ̀dì tí wọ́n ṣe lé ayé àti tí wọ́n ṣe sọ́run tẹ́lẹ̀ ọlọ́wọ́ láti torí wọ́n ti sí máa wọn ẹni àkọ́kọ́ àwọn kẹfẹ̀rẹ́ agbọ́gbọ̀pẹ̀ ọmọ rẹ̀ wá lóhun sí islamu ma inú rẹ̀ wá ń dùn ó sì sun orórun sùn ìyàwó rẹ̀ lóhun sí islamu ma ó sì sun orórun sùn ilé wọ náà ni bọ́ bá ti kú nínú ẹ̀sìn tó lọ darapọ̀ mọ́ iná ló lè wọ̀ èmi kí mo sọ ọlọ́run lọ́sọ̀rẹ́ ẹ jẹ́ a máa sòdodo fáwọn mùsùlùmí káwàfà kábẹ̀rù ọlọ́run káwà fún akálò lè bẹ̀rù ọlọ́run ilé ayé yọ́tán o ilé ayé tàwọn mẹ́yìn yọ́tán ọlọ́run ó bi gbogbo wa igun ìjẹ́ jíṣẹ́ fáwọn èèyàn káṣì má bẹ̀rù kámọ́ pààyà kámọ́ ti jú káṣì má ràn kan orí lọ́dọ̀ ẹni kankan àfi lọ́dọ̀ ọlọ́run ó wá ṣe wáhùn ẹ̀sà mọ̀ sọ ọlọ́run bá fún rẹ̀ ni wọ́n takafala bima'ishatikum wa'awnikum wa ma'unatikum ọba aláàfún rẹ̀ onámasọ́yìn fún rẹ̀ inna Allah yudafi'u anil ladina amanu ọlọ́run ọlọ́run bá aláà ó ní yàtọ̀ tí pé mo fáwọn mo fún mo fún ilá àmàláìkà tí ó ma sọ yín ibi ọlọ́run gan fúnra mi yí ma sọ ẹ̀yin tẹgbà mi gbọ́ ẹ̀yin tẹgbà mi gbọ́ kẹ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ wọn bá fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọsọ̀wá lọ́mọ gbogbo wà tí yẹn fi wọná kọlọmọsọ̀ ń bẹ̀ اللهم نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما إليها من قول أو عمل فاستغفروا الله إنه هو الغفور الرحيم أكم الصلاة